lẹ́yìn ìgbà tí a ti fi ètò halqa sharhi al-usul thalatha tí a ti fi kọ́ kó tó di pé ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ so adúpẹ́ fọlọ́wọ́n ọba pé ó tún ń ṣe ìpàdé wa ní ìrọ̀rùn ní èní bákan náà mo tún tọrọ gáfárà lọ́dọ̀ àwa tí a láǹfààní láti máa gbọ́ra wa ní orí ètò yìí ipe kí a ṣe àmójúkò fún mi nípa n tó ṣẹlẹ̀ ní ìjẹ́jọ́ sọ́ra ń pé mo ní ìdíwọ́ díẹ̀ kan ni so kádàkùn kí a ṣe àmójúkúrò fún mi kọ́lọ́wọ́n bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa so adúpẹ́ fọlọ́wọ́n bá látara pé ó ṣe Ramadan ní rọrùn ní gbígbà fún wa so abẹ́ ọlọ́wọ́n náà ọba Azza wa Jal gbogbo àwọn tí ó ń jẹ́ àwọn ìbáàdà tí a ṣe níbẹ̀ tó kọ́lọ́wọ́n kọ́ máa ṣàjẹkọ́ jẹ́ ìtẹ́wọ́sígbà kọjá nǹkan tí ọlọ́wọ́n tí ó yọ́nú sí fún wa so Allahumma amin wa kíra pẹ̀lú gbólóhùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Ah, eléyìí ni halqa ah, ogún àti mẹ́sàn-án ẹni pé ti al-tasi'ata so ah, bí tí mo tíra al-usulu al-thalatha li sheikh al-islam muhammad ibn abdulwahabi alayhi rahmatullah níbi tí àwa kà هنا شيخ آه، وبعدها أمر بالهجرة إلى المدينة والهجرة الانتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة قال قال ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا وقوله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة إن أرضي واسعة فإياي فاعبدون ọ̀rọ̀ nípa nítorí ṣe pẹ̀lú alẹ́hìjìrà yẹn ni pé èèyàn àyè kan ní òdì ìfi àyè kan kalẹ̀ náà ni sheikh tún bẹ̀rẹ̀ ni wọ́n ń sọ àbí ìfi ìlú kan kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní sheikh islam muhammad ibn abdulwahab ni wọ́n ń sọ ọ̀rọ̀ yìí náà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó jọmọ́ ìtàn ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam nígbà tí sheikh bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣàlàyé níbi ma'rifatu nabiyyikum muhammadin sallallahu alayhi wa sallam ipe nínú ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí sheikh yìí sọ sínú tírà yìí ìpìlẹ̀ ẹlẹ́kẹta òun náà ni mímọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ara ti ń jẹ́ pé èèyàn mọ anabi sallallahu alaihi wasallam wọn ní kéèyàn mọ àwọn ìtàn rẹ̀ sheikh tí wọ́n sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n sọ ìtàn bí anabi ṣe ṣe dáwà tán ṣùgbọ́n kan bí anabi ṣe lọ sí al-Isra wal Mi'raj wọ́n wá bẹ̀rẹ̀ pé wabada'a wabada'a umira bil hijra ila al-Madina lẹ́yìn ìgbà tó ṣe Isra wal Mi'raj lẹ́yìn ìgbà yẹn wọ́n pa anabi láṣẹ ibi kò ṣe hijra kó lọ sí. Si madina tẹ̀yẹn ni pé lẹ́yìn ìgbà tó lọ ọdún mẹ́tàlá ní maka wa ba'da umira bil hijra ọlọ́run apá aláṣẹ bí kánàbí sallallahu alaihi wasallam kọ́ ìyẹn maka lódì kọ́ akọ̀rí lọ sí madina so ìyẹn yan anabi sallallahu alaihi wasallam tó yan maka lódì òun náà ni pé nígbà tó ṣe pé ẹ̀sìn ọlọ́run ọba kò fẹ́ rọrùn tó yẹ pé ìṣòro yìí wá fẹ́ lágbára púpọ̀ jù ní ọlọ́run ọba gangan ló wá fún anabi sallallahu alaihi pé kó fi ìlú yẹn kalẹ̀ kò kú gbé ẹ̀sìn rẹ̀ sá kọ́ lọ síbi tí ìrọ̀rùn bẹ níbẹ̀ ìyẹn ni a sọ pé ó jẹ́ ìtàn nínú ìgbésí ayé anabi sallallahu alaihi wasallam nípa anabi ṣe hijira pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ó fi Mẹ́kà yìí kalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba níbí àwọn kankan bẹ tí a gbọdọ̀ ṣe ní àlàyé fúnra wa wọn náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú hijira anabi sallallahu alaihi wasallam ìgbà tí anabi ń ṣe hijira lọ tánàbí fẹ́ jáde ńlé anabi sallallahu alaihi wọ́n jọ lọ pẹ̀lú Abubakar Siddiq radiyallahu anhu ni so bákan náà wọ́n tún wá wá ẹnìkan tó ṣe pé òun jẹ́ ẹni tó mọ̀nà tí ó lè mú wọn dé Madina yẹn tí ó mọ̀ ṣàtọ́nà wọn so wọ́n mú lọ́wọ́ so bákan náà nígbà tí wọ́n ń lọ wọ́n rọra yọ ni wọ́n fi lọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní kí wọ́n jáde so Ọlọ́run ọba kápá kó sọ pé ká nàbẹ sọ̀rọ̀ sọlọrun kó wà náà ń sọ̀rọ̀ rẹ̀ kó tó pé ìgbà tí ń jáde lọ so lẹ́yìn túmọ̀ ni pé ọ̀rọ̀ ìgbà tí yẹn bá rí i pé nǹkan le kò sí tó burú nípa kí èèyàn ó dẹ́ra fún líle kì í ṣe pé kéèyàn ṣe agídí tí wàá kó bá ìgbésí ayé yàn ẹ̀kọ́ láńlá lẹ́lẹ́ yìí tí wọ́n bá mà ipe àwọn ẹni wọ̀nyí tí wọ́n fẹ́ bá fa wàhálà yìí ipá mi ọ̀ka wọn sípà mi ọ̀ka wọn wọ́n kàn wá kó bá mi bákan náà wọ́n sì kó bá gbogbo àwọn tí bá ń tẹ̀lé yàn àbáwọn tó bá ń súnmọ́ yàn àbáwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí yàn kí wọ́n ra fọlábalẹ̀ kí wọ́n ra ṣe ẹ̀sìn yàn bí yàn bá ṣe mọ́ bákan náà kí wọ́n tí wọ́n agbẹ́kọ̀ọ́ ti wá rọrùn láti lè máa bá gbé gan kí wọ́n sún kò nínú ìlú yẹn fún wọn àbí kí wọ́n sún kò níbi irú àwọn ààyè báwọn yíwọ̀n ò túmọ̀ sí pé èèyàn ya ọ̀lẹ yíwọ̀n ò túmọ̀ sí pé èèyàn ò dúró déédéé tó torí pé anabi sallallahu alaihi wasallam òun náà ni ó fi Mẹ́kà kalẹ̀ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba kódà nígbà tó tún jáde ó tún yọ pẹ̀lẹ́kẹ́lẹ́ náà ni ó fi rọra jáde kó mẹ nígbà tí anabi sallallahu alaihi wasallam wa ń lọ látòrí ẹ kọ́kọ́ látara pé nígbà tí wọn lọ torí pé anabi rí pé àwọn ọ̀tá yìí àwọn kẹfìrí yìí wọn lè tún lépa àwọn anabi sallallahu alaihi wasallam ó wá kó sínú kòtò nínú ọgọrùn ìra ó wá wà níbẹ̀ náà aminu garu sawul wá wà ń bẹ tó fi di pé àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ní àwọn kẹfìrí tó ń wá wọn yìí wọ́n lépa wọn lóòótọ́ wọ́n lépa wọn ọlọ́run ò sì kí wọ́n rí wọn àwọn mọ wá pa irọ́ kan láàrin yìí wọ́n wà ní nígbà tí anabi sọ̀sọ́lá musa sínú kòtò àwọn kẹfìrí wa gbé ìṣẹ̀tìlù lé kò sí nǹkan kan tí ń jẹ́ ìṣẹ̀tìlù nínú ẹ̀sìn wa o tí wọ́n wà ní ẹ máa wò irọ́ ní gbogbo ẹ̀yán yán wọ́n wá wo wá ní inú kòtò yìí lànàbí wa wọ́n ní báwọn kan sí ni ah ní inú kòtò yìí bẹ́ẹ̀ sì ni wọ́n sì rí ojú ẹyẹlé wọ́n sì ń rí i pé aláǹtakùn títakùn ògbóró eléyìí irọ́ pátápátá náà ní pípamọ́ ìtàn ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam èyí tó hàn sí wa wọn ní pínpín àtàlẹ́ sọ̀rọ̀ sọ́lá musa sínú kòtò yẹn kódà abubakar siddiq radiyallahu anhu ó ń sọ pé law nadhara ahaduhum ila tahta qadamihi la absarana bí a ah, tó bá lè ṣe kán bá lè lu owó ìsàlẹ̀ ni wọn ò bá mọ̀ rí wa o tákàn àmọ́ ńgbà tí wọ́n wo ìsàlẹ̀ ẹsẹ̀ wọn nìkankan kò jẹ́ ní tó wo ìsàlẹ̀ ẹsẹ̀ wọn látara kí bọ́lọ̀ ń ṣe dí wọn lójú pé ẹ̀ ní rí wọn. lànàbí wa ń sọ wọn pé àá máa dọ́nù kaya Abubakar kí ni nǹkan tó ń dì sẹ́mi kí ni nǹkan tó ń ru Abubakar. ẹ ìtìnáàni Allahu thalithuhuma tó ṣe pé àwa méjì tí pé Ọlọ́run ní tún bẹ pẹ̀lú wa tó sì kẹta wa tí ń jẹ́ ẹni tí ó kún wa lọ́wọ́ tí ó dáàbò bò wa tó yẹn ni pé fọkàn rẹ balẹ̀ kò sí wàhálà rárá Ọlọ́run dáàbò bò wa nígbà táwọn ènìyàn kóra wọn tán lọ tán ní Abubakar anabi eh, sọlọ sọlọ àti Abubakar Siddiq náà padà jáde wọn wá di kí wọn gba ọ̀nà Madina lọ so eléyìí ọjẹ́ ìtàn ńláńlá ọjẹ́ ìtàn ẹ̀kọ́ ńláńlá fún ẹni tó bá jẹ́ mùsùlùmí wípé èèyàn máa ń pélére èèyàn máa ń wà èèyàn máa ń ní strategy pẹ̀lú ẹni tó bá ń jẹ́ ọ̀tá yẹn ni kìrìkì yẹn kàn máa ń dìde ní dìde ọ̀dẹ̀ ní dìde aláìní ní ètò so ẹ wo bí anabi sọlọ sọlọ bí ó ṣe to ètò ìjáde rẹ̀ so náà ni pé lẹ́yìn ìgbà náà tánàbí sọ̀sọ́lá mo ṣe hijira yẹn sheikh wa ní wal hijratu al-intiqalu min baladi shiriki ila baladi islam níta ń pè ní hijira tí yẹn pé èèyàn kú láyè kan bọ́ sáyè kan tí yẹn pé èèyàn rò pé ẹni tí yẹn nílá dá fún ni <clears throat> irú hijira yìí òun náà ní kéèyàn kó ní ìlú àwọn tí wọ́n ń jẹ́ kèfèrí ìlú tó ṣe ni wọ́n ń ṣe ń bẹ̀ min baladi shiriki kéèyàn kú nílùú ẹbọ ila baladi islam kéèyàn lọ sí ìlú tó yẹ pé ti máa rí ẹ̀sìn ọlọ́run ọba sìn àmọ́ nìsín ó kóra rẹ kó nílùú tó ń ti ń rẹ́sìn rẹ́sìn ó wá kọrí síbi tó ò ti rẹ́sìn sìn irú eléyìí a ó burú fún yàn bóyá lùkà ń bẹ ẹ̀ ń rírun jàmá kí níbẹ̀ ẹ̀ ń pè síta táwọn èèyàn gbọ́ pé lẹ́pẹ́ yìí ọwọ́ wà ń bẹ bóyá nítorí àlámọ̀ rí pé owó àbí nǹkan kan èèyàn wá kúrò rẹ̀ lọ sí ìlú tó ṣe pé kọ́dà àti kírun ìjàngbọ̀n ni àti gbàwẹ̀ ìjàngbọ̀n ni àti lọ sí júmà ìjàngbọ̀n ni tó yẹ pé kò rọrùn fún yín kò tí àbí kò tí ẹ̀ sí wa ni ní wọ́n ń gbèrú lóhùn bí ẹn pé yẹn kú nílùú tó ṣe kí wọ́n ṣẹ̀sìn yẹn wá lọ sí ìlú tí kò sí ẹ̀sìn níbẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ lákèsí níbi irú eléyìí àwọn wa owó kí àwọn wa jíjẹ mímú kí yẹn gbọ́dọ̀ jẹ́ kó dínà tí ń jẹ́ àwọn ọ̀ràn yẹn ọlọ́run bá mú yẹn lọ́wọ́ o àbí kó má lápèjúwe nísìn mi kí wọn lọ sí irú àwọn tọ́kì àbáwọn ìlú tó rí bẹ́ẹ̀ tó ṣe pé àti kírun ìjàngbọ́n ni àti kíjúmọ̀ ìjàngbọ́n ni tó yẹ pé àwọn ìlú mìíràn tó yẹ pé wọ́n tún lè tún pa wọ́n lè tún pa wọ́n lè ṣòfin lófin ìlú wọn gan ipe ẹnìkan kan ò gbọ́dọ̀ gbà rẹ̀ torí yóò kó bọ́ọ̀rọ̀ ajé àwọn kí wọ́n mùsùlùmí kọ́ wá ní ìrùbẹ̀ yẹn lòún kiri bọ̀ lọ náà lọ́nà lè ń gbé irú eléyìí kò lẹ́tọ̀ fún mùsùlùmí ó gbọ́dọ̀ lákìyèsí lérí eléyìí ẹ gbọ́dọ̀ jẹ́ kí àti mímu kó wá jẹ́ àkóbá fún yàn tó lẹ́yìn náà èèyàn gẹ́lẹ̀ yẹn tí wá tó ń lọ rú ìlú yẹn ní tó lágbára ni fún ní ti ń jẹ́ àdìsọ́kàn mùsùlùmí òun náà ni wàlhíjìrọ́tù ṣèkì ní al-intiqalu min baladi shiriki ila islam ti ń jẹ́ ìjọ́rọ́ tọ́lọ́wọ́n bó fún yàn ní ládàá pé yàn ṣe ẹ̀sìn yàn ṣe ìjẹ́ra yàn kó láyè kan bọ́ sáyè kan òun náà ni kí yàn kó nílùú ibi tán ti ń ṣẹbọ kí yàn lọ sí ìlú tí yàn ti fi islam rinlẹ̀ ẹ wà nábì sallallahu alaihi lẹ́yìn ìgbà tó pè wọ́n pè wọ́n pè wọ́n tó ṣe gbìyànjú tọ́lọ̀ ní kókó mẹ́ wọ́n wá lọ sí ìlú Medina tó ṣe pé àwọn ti nífẹ̀ẹ́ sí ẹ̀sìn àwọn retí kí anabi sallallahu alaihi wasallam kó wá bá àwọn. so kíyàn wal intiqal wọn ni wal hijratu faridatun ala hadhihi al umma sheikh islam tẹ̀mí ọ̀nà muhammad bin abdul wahab wọn ni hijira ṣiṣe ẹni pé kíyàn ó kú ní ìlú àwọn tán bá ń ṣẹbọ kíyàn lọ sí ìlú àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí tí o ti mọ rẹ́sìn ṣe. fàríyìdọ̀ ọ̀rọ̀ yẹn ni o dandan ni kí o kura yẹn kú mbẹ́ fún gbogbo alẹ́ ẹ́ẹ́dẹ́ ìlú mọ̀ gbogbo ẹni tó bá jẹ́ àlèhùnmọ̀ yìí tó wà nínú àlèhùnmọ̀ yìí ẹni kí mùsùlùmí tó bá ti wà nílùú kan tó ibi kò rẹ́sìn ọlọ́run ọba sìn tó ibi ẹbọ ni wọ́n ń dánwò mbẹ́ ṣírìkù ni wọ́n ń dánwò mbẹ́ tó wọn wá gbà kéèyàn ó sí ẹ̀sìn níbẹ̀ a irú ẹnìyẹn ó gbọdọ̀ kú níbẹ̀ dandan ni kó kú níbẹ̀ ìlà ìbẹ́lẹ̀ islam kó wá wá ìlú islam lọ kó kọrin lọ sí islam sheikh wa ni wa iya baqiyatun ila an taquma as-sa'a wọ́n ní ṣe rí jíra yóò máa ṣẹ́kù lọ láéláé ni ẹni pé n tá a máa rí náà títí tó fi lè pa yọ parẹ́ ó túmọ̀ sí pé di àsìkò táwa yìí náà n tá à ń pè hijira yóò máa ṣẹlẹ̀ hijira ó máa ṣẹlẹ̀ hijira ò lè tán látara pé kíni ká máa rí i ibi tá a ti rí i pé èèyàn rẹ̀ sínsìn ìlú kan tìyàn ń gbé bẹ́ẹ̀ èèyàn ò rí irun kí bó ṣe yẹ kó kí èèyàn rà ìgbà bó ṣe yẹ kó gbà á èèyàn ò rí àkídá yẹn lò bó ṣe yẹ kéèyàn ní wọ́n ń bà á jẹ́ fún yàn so irú àwọn nǹkan yẹn èèyàn máa ń fi àwọn ààyè míì lẹ̀ èèyàn lọ sí ààyè míì èèyàn ó fi ìlú kan kalẹ̀ èèyàn lọ sí ìlú kan nítorí kíni láti fi gbé ẹ̀sìn yẹn sá gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà anabi sọ̀rọ̀ sọ́là bọ́n ṣe ṣe pẹ̀lú anabi sọ̀rọ̀ sọ́là tó yẹ kí wọ́n gbé ẹ̀sìn wọn sá kù fún àwọn tí wọ́n fẹ́ bà á jẹ́ latin ní maka wọn lọ sí ìlú Madina yẹni pé yóò ṣe yẹni ọgbọ́dọ̀ yóò mọ ṣẹ́kù nìkan ìwé nǹkan tí ọ̀tàn títí tá yóò fi parẹ́ yẹni pé gbẹ́ni bá ti ń ṣe bẹ́ẹ̀ náà òun náà mọ wà nípò pé a ó ṣe hijrọ́ náà nìyẹn fẹ́ẹ́rì pé táwọn yẹn ń pè ní hijrọ́ lónìí òun náà ní ká ayẹyẹ hijira nígbà tí kàlẹ́ndà Islam bá tán eléyìí ní tó dájú ni pé àdáadáalẹ̀ ni kò síbi tí anabi sọrọ tí ó ti ń ṣe ayẹyẹ hijira ike hijira tán o bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ti pọ́n ti wá tún dá kàlẹ́ndà ìjírà yẹn gangan kalẹ̀ yẹn ni pé Umar radiyallahu anhu kì í ṣe pé wá sọ di ayẹyẹ bẹ́ẹ̀ ni àwọn tó tún wá lẹ́yìn Umar náà Ali radiyallahu anhu àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Umar ibn Abdul Aziz gbogbo àwọn tó tún wá tán jẹ́ àwọn khulafa kò sẹ́ni tí ó ń ṣe ayẹyẹ ọdún hijirọ́ ẹni pé tábà tẹ́lẹ̀ tó lóun sáyẹ ọdún hijirọ́ ah, ni pé kí n kú nílùú kèfèrí kí eléyìí sì ni sheik sọ pé ọmọ sẹ́kù lọ láéláéláéláé lẹ́yìn sheik wa fẹ́ mú ẹ̀rí wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé nínú ṣe sí àwọn àfáàsùn náà wọn náà ni pé wọn kì í sọ̀rọ̀ kan láì ṣe pé wọn ò mú ẹ̀rí kalẹ̀ ẹni pé ẹ̀rí tán sọ pé wal hijratu faridatun ala hadhihi al-umma tí wọ́n ní hijira o ọ̀ràn yàn ní fálẹ̀ umma yìí tí wọ́n bá sì pín kankan lọ́ràn yàn kí lèèyàn gbọ́dọ̀ ṣe èèyàn gbọ́dọ̀ mú táǹpẹ̀ ní ẹ̀rí wa ṣé kò wá mú ẹ̀rí wa nínú al-Qur'an ní suratu nisa láti àyà 97 wọ́n wà ní innal ladhina tawaffatuhumul malaikatu zalimi anfusihim àwọn tó ṣe pé màláìka padà gbẹ̀mí wọn tó ṣe pé zalimi anfusihim tó kí wọ́n ń ṣàbòsí fẹ́mi ara wọn ni màláìka fi gbá wọn ló fi gbẹ̀mí wọn kọ́ọ̀lù wọn àfi wọn pé wọn padà mọ́ abí wọn tó bá jẹ́ gbẹ̀mí al pé fima kuntum kí ni nǹkan tẹ̀ ń ṣe ń lé ayé gan kílẹ̀ ń wá nílùú ìlú ayé tí ẹ tẹ́ padà kú tẹ́tẹ́ ti ṣàbùsí fẹ́mi ara yín tẹ́ kú sí yìí ẹni pé tó bá ń wà ní ìlú àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tó yẹ pé kúfùrù ni wọ́n dánwò tó sì ń takò nǹkan tí ń jẹ́ ẹ̀sìn tó ń jẹ́ kẹ́sìn ọ̀yọ́jú ẹni tó bá wá wà ń bẹ̀ tó fi di pé òun náà ẹ̀sìn fi wá bọ́mọ lọ́wọ́ tó di pé ikú wá bá ọ wá kú ọmọláyé kọ́ ọmọ wa bí ipe kílẹ̀ ń wá nínú ìlú yìí ìlú tó ṣe pé ìlú àwọn ẹlẹ́bọn tó ń jí kẹ́rẹ́sìnsìn قالوا أين وما ما دا ملائكة لهم كنا مستضعفين في الأرض يقول يا الله الله نوالو لي أيني فهو كان كان الله نواني alágbára ni àríbi kú ni wọn máa mọ sọ lóríṣiríṣi qalu àwọn sọ àbọwà sọ fún wọn pé alam takun ardullahi wasi'a ṣé orílẹ̀ ayé ọ̀fẹ́ ni ṣé orílẹ̀ ayé ọ̀fẹ́ ni gbàtẹ́ ni pé ẹ̀ lágbára nílùú tẹwà ẹ̀ lágbára àti ṣẹ̀sìn kúnná mustapha àfin alágbára láti ṣẹ̀sìn wọn ni ẹ̀ ṣé orílẹ̀ ayé ọ̀pọ̀ ni ẹlẹ́mìtẹ̀kùn ọ̀rọ̀ tó lọ ìwà àṣẹ àṣẹ kò fẹ́ ni sáyé ilẹ̀ ayé ò fẹ́ fatuhajiru fìyà kí ló tẹ̀ kú mbẹ́ kẹ́ kú nílùú tẹwà kẹ́ lọ sílùú mi eléyìí ń jẹ́ ìpèníjà tó lágbára ni ìpèníjà ńláńlá látara pé àwọn tí wọ́n bá ń mú excuse wá láti máa wà ní ìlú kẹfìrí tí wọn ò rẹ́sìn ọlọ́run bá ṣe rébẹ̀ tó di pé ẹ̀mí wọn bá fi lè wá bọ́ wọn ò lè rí àwọn mọ̀láìkọ́ wọn challenge wọn o tán bá ń challenge wọn tán bá ń fèsì pé kúnna mustadafina fil ardi pé ipa lágbára ni àwọn àníyàn sí gbàtẹ́ lágbára láti ṣẹ̀sìn sí kò síbòmí ìtẹ́lẹ̀ lọ fatuhajiru fi àkúrẹ́tẹ̀ sí jíra lọ́bẹ̀ lónìí fa ulaika ma'wahum jahannam wa sa'at masira olúwa ní àwọn tọrọ wọn bá rí báyìí inú ajá ànámà ni wọ́n wọ̀ ẹni tó ṣe pé wọ́n wà nínú ìlú àwọn ẹlẹ́bọ wọ́n ń lu àwọn kèfèrí wọ́n ń lu àwọn tí wọn kì í ṣẹ̀sìn látara pé òun náà ń gbé ìlú wọn yẹn wọ́n sọ pé kò gbọdọ̀ ṣẹ̀sìn ní tiẹ̀ náà tó náà sì gbà bẹ́ẹ̀ tí ikú wá bá irú ẹni yìí olúwa ní ma'awahum jahannam wọ́n wọ iná ajá ànámà iná ajá ànámà ni wọ́n wọ̀ àwọn tábàrí báwọn iná ajá náà lọ́wọ́ bá ní ẹni kí wọn ò lè rí àánú òun ọlọ́run ọba látara pé kí ni wọn ò kú ní ibi tí wọn ò ti rí ẹ̀sìn ọlọ́run ọba sìn ọlọ́run wa ni àwọn tí wọ́n lè ní excuse lóde ní ọlọ́run ọba tí wọ́n lè rí àwíjàre lọ́dọ̀ ọlọ́run ọba illal mustad'afina fil ard àfàwọn tó wá ṣe pé illal mustad'afina minar rijal àwọn tó ṣe pé aláàárẹ̀ ni wọ́n wọn lágbára kankan minar rijal nínú àwọn èèyàn wọ́n ti darúgbó jọ̀kújọ̀kú wọ́n ní sáàbà àwọn obìnrin tí wọ́n ti darúgbó jọ̀kújọ̀kú tí wọ́n bá tẹ̀lé àwọn fẹ́ họ jáde kò rí àlàáfíà ò lè jẹ́ kí wọ́n ríbi jáde. wẹ̀lwẹ̀ldan àbáwọn ọmọ kéékèèké la yastati'una la yastati'una hilatan wọ́n ti kí wọ́n lágbára láti kú nínú ìlú yẹn wọn ò rí ọgbọ́n kankan dá wala

tó yẹ kí wọ́n ní àwọn tangible excuses lọ́dọ̀ ọlọ́run ọba pé a arúgbó ni wá ni kò sọ́nà tá a fẹ́ gba àmọ́nà ni àmọ́wọ́tọ́ jẹ́ ọ̀dọ́ tó jẹ́ o lè sangun o lè jáde lọ lè wá owó àmọ́ ò lè jáde kó jáde kó nílùú tí wọ́n ti jẹ́ ẹsẹ̀ sìn sórí àwọn èèyàn wọn ò lè rí àwíjàre kankan ní ọ̀dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kan náà ṣé kí tó mú ẹ̀rí wá látara pé àníyàn máa ń kó nílùú tó bá ti jẹ́ ìlú ẹlẹ́bọ ni tí kún òjì kan rẹ̀ sínsìn níbẹ̀ so sheikh ni nígbà lọ wọnú surat ankabut aya fifty nine aya fifty six lọ́ni ya ibadiya alladhina amanu inna ardi wasi'atun fa iyaya fa'budun olúwa ni ilẹ̀ mi ọlọ́wọ́n ọba wasi'atun ah ẹ̀yin ẹrú mi o ya ibadi ẹ̀yin ẹrú mi alladhina amanu ẹ̀yin tẹ́ jó nígbàgbọ́ òdodo inna ardi wasi'atun ilẹ̀ mi ọlọ́wọ́n fẹ́ ó tẹ́ pẹrẹsẹ lọ yẹni pé ẹ má lọ lè kó àdánwò ẹ̀sìn bára yín àìní ríbi dútẹ̀sìn ẹ má kó bára yín látara pé kíni látara pé ẹ fẹ́ kù níbi tí ẹ bá wà so tí ẹ bá ti wà ní ààyè tó ṣe pé èèyàn ò rí ẹ̀sìn Ọlọ́run bá sìn kí n kú mbẹ́ wọn ní ilẹ̀ Ọlọ́run bá ń fẹ́ wà ìyá ẹ̀yà fúnra ìbùdó èmi lẹ́sìn gbọ́dọ̀ máa sin o ṣéèkì mú ọ̀rọ̀ yìí náà àyà ìwá láti fi ṣàlàyé ipe ìlú tí ẹ bá ti wà tó wá di pé ọba ti rẹ́sìn Ọlọ́run bá sìn kí n kú mbẹ́ ẹ jẹ́ ká tún wá padà ká kò ní ìlú ká ti wá ní pé èèyàn wà lábẹ́ ẹnìkan náà ni tọ́lá tí èèyàn bá wà lábẹ́ òbí yàn tó ti pọ́ wá dípò pé kò jẹ́ kéèyàn ó rí ẹ̀sìn ọlọ́run ọba sìn kò jẹ́ kéèyàn ó rírun kí kò jẹ́ kéèyàn ráwẹ́ gbà kò jẹ́ kéèyàn ó ti ń jẹ́ ìtẹ̀lé àìsàn àlẹ́ sọ̀rọ̀ sálàmù ṣe irú ẹni yẹn èèyàn láǹfààní kéèyàn ó jìnà sí kéèyàn ó jìnà sí fatu ayé kéèyàn kó bẹ́ẹ̀ ṣíṣe rọ́nà nìyẹn fira ìyẹn lẹ̀ bí wọ́n ní sọ bí ń le kankankankan pé rọ́ọ̀ ìnígbà kó lójáàbò ìnígbà kó ṣe kéde kan nígbà à sótú jẹ pé náà ni ìjáàbù lílò ní ọ̀yà alukur'an sèyàn gbọ́dọ̀ wó pé ah ìmọ̀ tẹ̀lé wọn náà ni tó bá lóun tẹ̀lé wọn dúpọ̀ ọ̀lẹ́ ka ọmọ bẹ́ẹ̀ nǹkan olùwọ́ bá ní la ta'ata anabi sallallahu alaihi wasallam inú adé sábì rúra pé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq ipe kò sí ìtẹ̀lé ẹ̀dá kankan kí wọ́n wá sí lọ́hùn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn kò bá mu èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá èèyàn kankan tí wàá máa múyàn tibẹ̀ ṣẹ ọba tó dáàyàn sọ ni pé eléyìí ń ṣàlàyé fún wa nípa pé ẹ ní pé èyàn èédú kì í ṣe pé kúkú nínú ìlú nìkan gbà míì ìlú lè dá tó wá jẹ pé ẹni tí ó ń jẹ pé yà ò bí abẹni tí ń wà lábẹ́ rẹ̀ àbí kó jẹ pọ gangan náà lèyàn wà ní abẹ́ ni ọ̀gá wọn sọ pé rọ o sórí ibi iṣẹ́ tó mọ wá o àwọn ò ní gbà kí wọn nínú lè ń kírun kí wọn sì ní ọdà àmọ gbọ inna lillahi wa inna ilaihi raji'un kí ẹnu sì má lọ lè kírun náà sórí ni pé zoro àásòrìtọ̀ lọ tó bá di aago márùn-ún bá close ẹ̀ hẹ́n olè má lọ lè kí gbogbo ẹ̀ papọ̀ irú eléyìí èèyàn ò lè ní excuse kankan lọ́dọ̀ ọlọ́run ọba o láti máa sọ fọlọ́run pé tí ó jẹ́ kí o kí ọ̀rọ̀ mánu irú ìyẹn fi bẹ̀ kalẹ̀ alam takun ardullahi wasi'a ṣé ilẹ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ ni ìyẹn ni pé ilẹ̀ ọlọ́run ọba fẹ́ fatuhajiru fiha ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́mi ló máa sin níbi tí ayé ẹ̀sìn ọba ti gbà رحمه الله هذا بشيخ محمد بن عبد الوهاب السيس عليه رحمة الله قال البغوي رحمه الله سبب النصول هذه الآية في المسلمين الذين في مكة لم يهاجروا ناداهم الله باسم الإيمان وإن الإمام البغوي وإن سبب النصول هذه الآية وإن انت آية يي انتلهم بسوء في المسلمين أو مسلمين الله بسوء يكالفون alladhina fi mẹ́kà àwọn tó wà ní mẹ́kà thumma alam yuhajiru táwọn ò sí hijira tí tí wọn tẹ̀lé ànábì lọ. so àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà nadahumullahu bi ismil iman olúwa bá ti pè wọ́n pẹ̀lú orúkọ iman olúwa bá pè pé ya ayyuhalladhina amanu olúwa ní ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ya ibadiyalladhina amanu inna ardi wasi'atun wa iyaya fa'budun so olúwa bá ẹ̀mí ẹ̀yà ni Olúwa bá pè wọ́n ní iye pé olùgbàgbọ́ òdodo ni wọ́n yẹn ni pé téèyàn bá wà níbi tí ó ń jẹ́ ìlú kèfèrí tó bá ṣe pé èèyàn sì ń rí ẹ̀sìn yẹn sìn èèyàn ò burú kò jẹ́ dandan ìpè ọgbọ́dọ̀ kóra rẹ kún bẹ́ẹ̀ náà ni tó yẹ kó fún gbà bóyá bó ṣe wà ń bẹ̀ gan ò tó ń rí wà ṣiṣẹ́ àmọ́ orí pé ìlú yìí ìlú àwọn ẹlẹ́bọ ni àmọ́ wọn ò dí ọlọ́wọ́ pé kọ́ kírun wọn ò dí ọlọ́wọ́ pé kọ́ mọ́ wọn ò dí ọlọ́wọ́ pé kọ́ ṣe nǹkan tí ń jẹ́ àwọn òfin ẹ̀sìn rẹ wọn ni ọmọ kejì mọ̀ sùúrù ẹnìyẹn tó bá ń gbèrú lóhun tó yẹ pé má sì tún rí wàásí fún wọn sí fún wọn fàbíyà wà ní àìmọ òun gangan ló dáa jù òun gangan náà ni nǹkan tí ó dáa jù àmọ́ tí wọn bá ti di pé ìfúnlẹ̀ mọ́ wá fẹ́ pọ̀ tó di pé èèyàn ò sì ní fẹ́ rí ní ti ń jẹ́ ojúlówó ẹ̀sìn yàn láti máa ṣe á irú ẹni yìí kí wọ́n ti ya wá ọ̀nà tí yóò fi kúrò àwọn kó nínú ìlú yìí ni Suman Bagawi wọ́n ní bí àwọn ará àwọn tí wọ́n lọ sí yúrọ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam tí wọ́n sì wà ní Madina ọlọ́wọ́n bá sì pè wọ́n ní mùsùlùmí nada'um bi idhnil iman ó kọ iman lọ́lọ́wọ́ bá fi ló fi qualify wọn. sheikh tó wá ní wa dalilu ala al-hijra min as-sunnah wọ́n ní ẹ̀rí tó wà fún hijra náà nínú sunna nabi sallallahu alayhi wa sallam wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé la tanqati'u al-hijratu hatta tanqati'u at-tawba yẹn pé <laughs> Allahu akbar ṣe àwọn àfa sunna ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ní wọ́n ní tani pé wàhíyà baqiyatun ila an taquma as-sa'a tí sheikh islam tèmíyà sọ ayé muhammadu bin abuhabu tí wọ́n sọ níbi nasutanka lọ́wọ́ tí wọ́n sọ pé wàhíyà baqiyatun ila an taquma as-sa'a tí wọ́n ní hijira yìí yóò máa ṣẹ́kù lọ láéláéláéláé kò ní dúró títí tí ó fi di pé ayé ó parẹ́ ọ̀rọ̀ ni wọ́n tún wá fẹ́ mú èrè rẹ̀ wá nínú àdìsí allahu akbar wọ́n ní wà dalilu ala al-hijra wọ́n ní ẹ̀rí tó wà fún hijra mina sunna nínú sunna wọ́n ní qawlu sallallahu alayhi wa sallam anabi sọ báyìí pé la tanqati al-hijratu hatta tanqati al-tawbatu wọ́n ní hijra kò lè parí láéláé o kò ní tán o hijra ò ní dúró yẹn ni pé gbogbo ìgbà náà lámọ̀ pé hijra ó sì tún sẹ̀mí ó sì tún bẹ ní àwùjọ ní níta lè máa ṣe hatta tanqati at-tawba àfìgbà bá rí pé tútúbá ó ti tán yẹn ni pé tígba tuntun bá tó bá ti tán tó ti pọ́lọ́wọ́n bò ní ìgbà tọ́lọ́wọ́n bá ọkọ̀ bá gba tuntun bá mọ́ ìgbà wọn ni ìjírọ́ náà ni ó tó lè tán lórílẹ̀ ayé yẹn ni pé lókun ìgbà tí ìjírọ́ tókun ìgbà tí túbá tọ́lọ́wọ́n bá ń sìn ń gbà lọ́wọ́ ẹni tó bá túbá ìjírọ́ náà yóò máa jẹ́ nǹkan tí yóò máa lọ títí tí ó fi di pé ó di ọjọ́ tí tútú báyẹn tí ó fi parẹ́ ọlọ́run àníṣàlẹ́sọ̀lọ́ sọ́lá wọn ni wàlẹ́ àtàǹkọ́ tí ó tọ́ bẹ́ẹ̀ tu bẹ́ẹ̀ sì ni tútúbá náà kò wá ní parẹ́ kò ní já yẹni pé tútúbá ò ní tán gbígba tútúbá kò ní tán hatta tatlu ash-shamsu min maghribiha ó dìgbà tí oòrùn ti ń bá ń wọ̀ níbi tí ń ti ń yọ yẹni pé tí ayé bá di pé wá fẹ́ parẹ́ tán èyí tí àníṣàlẹ́sọ̀lọ́ sọ́lá sọ ń bi àdéhùn yìí ń jẹ́ ọ̀kan nínú àwọn ashratu sa'a al-kubra àwọn àpẹẹrẹ alkiyama ńláńlá ìpítayé bá dópin láti parẹ́ yányá wọn náà ní oòrùn yóò máa wá yọ níbi títí ń wọ̀ yóò máa yọ níbi tí yóò máa wọ̀ níbi títí ń yọ yóò sì máa yọ níbi tí ń ti ń wọ̀ eléyìí òun ni túmọ̀ sí pé píparẹ́ ayé ó ti súnmọ́ yányá nírú àsìkò yìí tó bá ti wá dípò díbẹ̀ tóòrùn ti ń wọ̀ níbi títí ń yọ títí ń yọ níbi títí ń wọ̀ ẹni tó bá ní kó òun wá ṣe tán pé tọ̀ mo fẹ́ kóra mi kúrò nílùú kẹfìrí mo fẹ́ bọ́ sí ìlú mùsùlùmí irú àsìkò yẹn ó ti kọjá ọlọ́run ò ní gbà túbá mọ́ bẹ́ẹ̀ náà ní ìjíra náà kò ní jẹ́ nǹkan tí ọlọ́run ọbọ̀ tẹ̀ ó gbà lọ́wọ́ èèyàn mọ́ sòrú àwọn nǹkan yìí náà ni a gbọ́dọ̀ gbọ́yé níbi àlàyé ntí à ń kalu nínú tíra al-usulu as-salasa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hijira nabi sallallahu alayhi wa sallam àti àwọn ẹ̀kọ́ tí àwọn náà lè rí kọ́ níbẹ̀ kí mùsùlùmí jẹ́ ẹni tí ó kàn jẹ́ alágídí lójú kan tó ò ní rẹ́sìn rẹ ṣe tó ò ní ní improvement lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ tó sì takú mọ́ bẹ́ẹ̀ so lè jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo àwọn tí wọ́n ń jáde tó yẹ pé owó náà lọ pàtàkì lẹ́mìí wọn tó yẹ pé òun wọ́ òun wó kí yóò wá gba ẹ̀sìn ní ọwọ́ wọn eléyìí aburú ńlá ni o yẹn ní ní excuse kankan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o so kọ́ lọ́n bí ó ṣàánú fún wa so lè ya gbọ́dọ̀ ká kún òbí tá a bá ti rí nǹkan kan sí nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa pàtàkì jùlọ èyí tó jẹ́ dandan bí ìrun bí àwẹ̀ irú ìlú ìlú yẹn ṣe ìlú tí yẹn lè gbé tí mùsùlùmí lè gbé mùsùlùmí ní bùkátà sí kó fi irú ìlú yẹn kalẹ̀ kó fi kọ́sí anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ẹnu ìwọ̀n tí ọlọ́run bá ṣe nírọ̀rùn fún wa yìí láti máa ṣẹ̀sìn rẹ̀ kọ́lọ́nkọ́ mọ́ ìjì kó di ìṣòro mọ́ wa lọ́wọ́ kọ́lọ́n kí ó tún gbà wá ní àyè láti tún lè máa ṣe ẹ̀sìn wa bí àti ṣe fẹ́ jù báyìí lọ. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك